أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا يوافي نعما ويكافي مزيدا الحمد لله الحي القيوم الديان المنان الحمد لله مقلب العصور والدهور وموالي الليالي والأيام سبحانك اللهم لا نحصي الثناء عليك أنت كما أثنيت على نفسك فلك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا والصلاة والسلام الأتمان الأكملان على فاته أبواب الجنان صاحب الشفاعة الكبرى بين يدي مولاه الرحمن عبد الله ورسوله سيدنا محمد بن عبد الله وما والله ثم أما بعد فبالأمس القريب ودانا عاما كاملا من عوام الله فما أسروا ما مضى وانقضى وما أعظم ما حوى فكم من حبيب فيه فارقنا وكم من اختبار وبلاء فيه واجهنا خيرا كان أم شرا وكم من سيئات فيه اجترانا وكم من عزيز أمسى فيه ذليلا وكم من غني أضحى فيه فقيرا وكم من حوادث عظام مرت بنا ولكن أين المعتبرون المبتصرون أين ناظرون أين ناظرون إلى قول النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ ومعنى هذا الحديث أن هاتين نعمتان عظيمتان ولكن قلة من الناس من يدرك ذلك ويعيه فيخسر لعدم إدراكه ووعيه إن كثيرا من الأصحاء لا يستفيدون من زمن صحتهم ويتقربون إلى ربهم ومولاهم مولاهم سبحانه وإن كان كثيرا من الفارغين كذلك لا يشغلون أنفسهم بما يرضيه سبحانه وتعالى وقد قال الحبيب مصطفى صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياك لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله الحمد لله الحمد لله يختص برحمته من يشاء يختص برحمته من يشاء من عباده إنه هو الغفور الرحيم ada ọpẹ́ fún Ọlọ́run ọba wa àwa àlékún ìkẹ́ àtọlà fún aṣíwájú ẹ̀dá Ọlọ́run adúpẹ́ fún ọ ọba èyí tí ọjẹ pọhùn nìkan lọba tí ọmọ ń ṣe ìdẹ̀ra rẹ̀ bó ṣe fẹ́ ẹni tó bá sì wù ọlọ́run máa ń ṣe àlékún oore fún ọba yìí náà lọ́ba ta ló ọpẹ́ fún ọba aláàyè ọba tó lọ títí ọba tí ìsìn ẹ̀dá nígbèsè ohun tó bá ṣe níwájú rẹ̀ ọba tí sọ ẹ̀dá lóhùn lórí gbogbo ohun tó bá ṣe ọba yìí náà lọ́ba tí máa ń mú ọjọ́ ayé tí máa ń mú yí lu ara wọn òun ní máa yí ọjọ́ ayé bó ṣe wù ú. ó máa ń yí àwọn oṣù lérí ara wọn àti gbogbo àwọn àkókò ọlọ́wọ́n ọba yìí náà ni ọba tí a ṣe àfọ̀mọ́ fún ọba tó jẹ́ wípé a lè ròyìn ẹ̀ tán ìròyìn ẹ̀ bó ṣe gbà á bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n ọba ṣe jẹ́ ọlọ́wọ́n ọba yìí òun lọ́bọ pẹ́tà máa dúpẹ́ fún títí ó fi yọnu sí wa òun náà látún máa dúpẹ́ fún gbà ọba yọ́nú sí ata. èyí ò nígbà tẹ́lifọ̀ kan wa tá a bá rí ọgbà àlìjáná wọ̀ ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwa àlékún ìkẹ́ àtọ́là fún aṣíwájú ẹ̀dá anábì Muhammad ní ìkẹ́ tó pé tó kún rẹ́rẹ́ ọlà tó pé tó kún rẹ́rẹ́ fẹ́ni tó fi sí ilẹ̀kùn àlìjánà fún wa òun lẹni tó ní ìpẹ̀ tó tóbi lọ́jọ́ tí kò ní ju yìí lọ ìjà sàǹfààní látara àpẹẹrẹ mùsùlùmí lápapọ̀ lọ́kùnrin àti lóbìnrin bí a bá ń wo ọjọ́ ayé bó ṣe ń lọ kò tí ì pẹ́ tá ń lo àwọn ọjọ́ àti ọ̀sẹ̀ àtọ́sù inú ọdún tá a wà yìí a sì lò tó ti wà nípò ẹni tá a ti dágbére fún nínú ọ̀sẹ̀ tá a lò parí lọ àti kó sínú ọdún tuntun àwa mùsùlùmí báyìí eléyìí tó pa pé adágbére fún odidi ọdún kan pẹ̀lú jimá tí a kí lọ́jọ́ jẹjọ ọjọ́ òní òun la ń wọnú jimá alákọ̀ọ́kọ́ nínú ọdún tuntun tí àwa mùsùlùmí èyí tí í ṣe ẹgbẹ̀rún mẹ́rìnlá ọdún àti mẹ́rìndínlógójì òun la wà ń bẹ̀ báyìí tí ànábì ti ṣe jíra bọ́ ẹ̀yìn. ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún àti ọdún mẹ́rìndínní ogójì tí ànábì sallallahu alayhi wa sallam tó ti ṣe ìsìnkú padà bí a bá ń wọ àwọn ọjọ́ ayé tá a ń wọ àwọn àsìkò yìí ọyà máa tara ẹgbẹ̀kọ́ kátara ẹgbà wá sí ìgbà tí a wọnú ẹ̀ náà rẹ bí àná kí lọ yára ní tí máa tètè tán bí ọjọ́ ayé ọmọnìyàn bó ṣe wá yára tán yìí àwọn nǹkan ńláńlá òun lọ́jọ́ ayé kó sínú bá a mọ gbogbo ẹ̀ kámumin habibi nínú ọdún tá a dágbére fún yìí mélòó mélòó lólùfẹ́ tọ́fẹ́ wa táwa náà fẹ́ràn tá a ti dágbére fún wa adágbére àìlèpàdé mọ́ òòyà ti jọ bá wa tá a bá tún pàdé ọ̀dàlìkí àmọ́ ọlọ́run wàkàmùmí ni tìbáàrin wọ̀ bàlá mélòó mélòó ń dánwò mélòó mélòó ni àdánwò tó dojú tó dojú kọ wá nínú ọdún tá a lò lọ yìí ó lè jẹ́ dáadáa ó lè jẹ́ ìdá mélòó mélòó la burú èyí tẹ́ni kọ̀ọ̀kan wá ti gbénu ọdún tọ̀lọ̀ yìí tá a gbé ṣe mélòó mélòó lẹni tó tóbi tó pé nínú ọdún yìí náà ló dẹni yẹpẹrẹ mélòó mélòó òun lọ lọ́rọ̀ nínú ọdún yìí tí wọ́n ti da láìní mélòó mélòó ó làwọn àṣẹlẹ̀ ńláńlá tá a lè kà tán tó ti bá ìgbà àtàkókò àtọjọ́ nínú ọdún tá a lò lọ yìí lọ ipò owó lèmi àtẹ̀yìn wà lórí tó ti bá àsìkò yìí lọ sáà sí látara ẹ̀ ǹjẹ́ la rí àríwòye látara rẹ̀ aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad ọjọ́ onye wa wípé ìdẹ̀ra méjì ìdẹ̀ra fi hima kẹsìrò mìnà nas ọ̀pọ̀ èèyàn níwọ̀n ẹ̀ ma yẹ àfìgbà bá bọ́ mọ́ wọn lọ́wọ́ asíhàtú wàlfàrà ó èèyàn bá wà lálàáfíà èèyàn yẹ ìlòkulò ìgbà tí èèyàn máa yẹ àlàáfíà onígbàtà ìsàbàdé alufara ìgbà tí èèyàn ráàyè èèyàn máa yẹ láti fi ṣe nǹkan tí ó wúlò fún ni nígbà tá a ní ráàyè mọ́ ìgbà tó ọmọ èèyàn lè ṣiṣẹ́ èèyàn máa yẹ tá a fi lò ó kó tó dàsìkò tí ò ní ṣiṣẹ́ mọ́ ọmọ èèyàn máa yẹ ní ìmọ̀tá ni. مغبون Fihima كثير من الناس الصحة والفراغ èyí tí ọrọ aṣíwájú ẹ̀dá ń sọ fún wa òun náà ni wípé ọpọlọpọ ọmọnìyàn kèé mọ iye àkókò ẹ nígbà tí bá ń lò ó ó bá ọmọ lọ ìgbà yẹn ni ọwọ a máa parágbòrò wípé bí n bá sì ẹ̀yìn bá fi ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ ni àbámọ̀ yìí kò ní í wúlò mọ́ eléyìí lásìwájú ẹ̀dá sallallahu alayhi wa sallam ọdún mi lèmi àtẹ̀yìn tún mú yó òun lásìwájú ẹ̀dá fi ń sọ fún wa ó ní iqtanimu khamsan qabla khamsin ẹ rọrọ pẹ̀lú nǹkan márùn-ún kí nǹkan márùn-ún kó tó dé ẹ lo nǹkan márùn-ún dá kí nǹkan márùn-ún tí ó gbẹ̀yìn ẹ̀ kó dé shababaka kọbùlà harami ìgbọ́ wà lọ́dọ̀ fi ṣe dáadáa fi sí lọ́hùn bó o ṣe ń ra wọn kan níwájú ẹ tó ń wò wọn ló gbó lágbà bẹ́ẹ̀ làgbà náà ń bọ̀ wá kàn wọ́n náà lọ́jọ́ kan shababak ìgbà tó wà lọ́dọ̀ ló láti fi ṣètò lọ́hùn kọbùlà harami kó tó di wípé ogbó àyè lè lọ sọ́hùn lọ sí ìmọ̀. kó tó di pé yóò dé wọ́sí hatak kọ́bùlà sakmi àfa anikemi àtẹ̀yìn anabiwa Muhammad oníkemi àtẹ̀yìn ká lo àsìkò tá a wà lálàáfíà tí nǹkan ò ṣe wá ká ló dá kò sí bálàáfíà ọmọ èèyàn tí wulẹ̀ ọ̀pọ̀ tó yọ ṣàìsàn yóò ṣe àìsàn èèyàn ò lè gbáyé kọ́ máa rí àìsàn bó ṣe lè lálàáfíà òun náà ni ó lọ àìmọ́dí. ni ó lo àìgbádùn àsìkò tí èèyàn bá wá wà lálàáfíà ló sójú ọ̀nà tọlọ́hún kí àìsàn tí èké èèyàn ó lè sin lọ́hún kó tó wá dé waginak kọbùlà fakiri ìgbà tó rí jẹ tó rí mu ló kò sí ńtọ́lọ títí nínú ìgbà ayé ìṣesí ò sí nínú ayé tọ́lọ títí bẹ́ẹ̀ yẹn bá kejì tọ́ba ṣe ṣe sí àìní ilé yẹn wà nú ẹ̀ kó retí pọ̀rọ̀ ọlọ́run lè dé ọ̀rọ̀ lè dé bẹ́ẹ̀ yẹn bá wà nípò ẹni tó ní kọ́ máa retí wípé àìní ó lè dé kò sí ti ń bẹ nílé ayé tọ̀lọ̀ títí kò síbi tí èèyàn ti lè lóore tí ọ̀sà burú lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wà lìjánu ọlọ́nu kò síbi èèyàn ti lè rí aburú láyé yìí tí orí òtún ní wá lẹ́yìn ẹ̀ àfi tí èèyàn bá wọnú ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá ti ń rí ọ̀rọ̀ kọ́mọ ṣiṣẹ́ lẹ̀ de àìsí kó ṣiṣẹ́ dó sí kéèyàn wá fásikò tọ́rọ̀ yìí kó fi ṣe dáadáa wọ́n fara kankan kọ́bùlà ṣúgòlè ànábì nígbà tí èmi àti ẹ̀yin rojú báyìí tààrà ààyè láti ṣètò ọlọ́run ká gbìyànjú ká fásikò wa ṣètò ọlọ́run bí ọdún tèyí tá a lò tán yìí ṣe tán bẹ́ẹ̀ náà lèyí tá a ń bẹ́ẹ̀ náà ni yọ tán ẹni ọlọ́run bá ní títà rẹ̀ ọgbà láyé kìí ṣe gbogbo wa tá a jọ rí bẹ̀rẹ̀ yìí tó tẹ̀yìn náà lárópin ẹ̀ bẹ́ẹ̀ náà lè yí tá a bẹ̀rẹ̀ yìí kìí ṣe gbogbo wa tá a rí bẹ̀rẹ̀ gbogbo wa kárópin ẹ̀ ká gbìyànjú ká ṣiṣẹ́ bí ìgbà tí kú òde lọ́la bí ìgbà tí kú ọ̀pá wá ìgbà tá a ráàyè ká fi ṣe dáadáa kó tó dìgbà ìrójú wa wọ hayataka kọbla mautik anabi ní kémi àtẹ̀yìn ó lò ayé wa kálò kótó níjọ́ ti kú òde kò síbúyẹ̀ ọjọ kan ọjọ kan ti kú òde wa bá ẹnì wa wa gbogbo tá a pátá yìí òun ló dùn àsìkò ní òun là ń fi lo gbogbo téèyàn fẹ́ lò lé ayé ọba wa ẹ̀ básìkò ó sì lọ́ọ́ máa náà rí ìlànà bíbí sọ fún wa oníbàádìrú bílẹ̀ amáàlì sábà ẹ gbìyànjú gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n bá lè sẹ́ni sí olóore àtúbọ̀nù ọdún tuntun ti rè é ká gbìyànjú kárí wípa ṣe dáadáa nítorí nǹkan méje tí ń lé wá kiri alitazuru ìlà fakara bọ́bá ṣe nú ọ̀rọ̀ tí ọjọ́ ọ̀nà ti nínú ọ̀rọ̀ kò sí téèyàn tún máa retí mọ́ ju òsì lọ. bẹ́ẹ̀ yẹn bá wà ọ̀rọ̀ tí òfin rántí tọ́lọ́hún òsínbà tó sì bá sì dé fakran musia bó sì jọ́ kan bá mu ọlọ́rọ̀ yọ gbàgbé gbóhùn rọrọ̀ rí láyé fakran musia ẹni títí ń rí nǹkan jẹ bí ọba rí jẹ ń jọ́ kan so gbàgbé lòun ti rí jẹ látijọ́ yìí òun lè bẹ́ẹ̀ni ọba fi ṣe tọ́lọ́hún bọ́ba sórí ọ̀rọ̀ lèèyàn wà tí ń gbé èèyàn nú àìní mọ̀ bẹ́ẹ̀ni ọba tí kú ọ̀láyé yóò mú yẹn gbàgbé gbogbo ọ̀rọ̀ bó ti wulẹ̀ kọ́pọ̀ tó wàdínà mùtùkìyà bóyì ṣe kórí ọ̀rọ̀ náà lèèyàn wà tí ò kú lórí ọ̀rọ̀ ṣíṣe dáadáa tọ̀rọ̀ ọ̀rọ̀ èèrán èèyàn níbi tọ́da alágbèrè sọlọ́hún òun ni kéèyàn ní ni máa sọ yẹn dà iṣẹ́ ìwọlọ́fẹ́ rán owó tí ò ní ríran

bababara wa nínú ọ̀rọ̀ ní ká má gbàgbé wípé béèyàn ọba tètè múra sí tọlọ́hún ọmọ sọ yẹn ni àwọn marathon mufsida bí ọ̀jẹ̀lẹ́hùn náà àìsàn bẹ́ẹ̀ nínú tí máa basẹ́ jẹ́ máa lọ àìsàn ba gbogbo nǹkan lọ ni ó a ba imáni jẹ́ a ba ọlọrun báyìí kíyàn kò sí tí pè máa ṣe tọ́lọ́wọ́n lọ. bẹ́ẹ̀ ni ó gbé ẹbọ yóò pé ojú kó wọn ò gbé koríta lọ padàbá yìí ti ya àtúpadà masáàsì àìsàn mu lọ́nu ó mú kọ ìsọ́lọ́nu kámúra sí dáadáa káwọn àkàwọn yìí kó tó dé wá bá wa ọlọ́mọsálá ìsànù wa bí ó sì jẹ́ àìsàn àwòhárọ́mọ́n mọ̀fànídà tàbógbó ti máa ń parí omi yàn gbogbo bá dé yọ parí èèyàn tán pátápátá gbogbo omi tó o ti lè lọ ò ní lè lọ mọ́. gbogbo ohun tó o ti ríran ọma bóyá ọmọ kékùránù ni odidi kama ọka ọkà kí ọma tó mọ ní gbogbo èdè ni béèyàn ọba ti fàsìkò tí ríran rí nǹkan kà yí kó o tẹ̀fi ṣiṣẹ́ rẹ àsìkò kan bọ̀ tójú òní ríran rí nǹkan mọ́ bóyá lọ jókòó gbọ́rọ̀ ọlọ́ni ogbó ń bọ̀ ẹni ọlọ́run bá taari ogbó etí ó lè mọ́ gbọ́n kankan mọ́ tí ó fi bá ní kí á mọ ọlọ́run lèèyàn máa fi fi gbogbo oore tọ́lọ́run ṣe fún yóò lè tẹ̀fi ṣe tọ́lọ́run kó tó di wípé haraman mufanniya ogbó èyí tí máa ba gbogbo nǹkan jẹ́ kó tó di pé yóò dé tí ilé wọn ọba tiẹ̀ kúkú ṣẹlẹ̀ ọ̀kan ti súnmọ́ tí ò síbu yẹn bẹ àwòmọ́ òtán mujahaza ikú tí ẹ ti palẹ́sẹ̀ lẹ́dí wa tọkàn retí àsìkò tí ó tó tá a lè bọ́ mọ́ lọ òun náà bẹ́ẹ̀ o gbogbo tí èèyàn bá lọ tẹ́lẹ̀ ìfọ̀dádúró kọ̀mọ́ wípé mo ti bá lè mi dé lẹ́vù kíkà ló kù ẹjẹ abilẹ kọkàn kó gbé bẹẹ díẹ̀ kọkàn kú kọmọgbé ẹsẹ rọkọ yìí tuntun ni ẹsẹ ìjọ ògùn díẹ̀ kóhun náà jẹ gbádùn owó rẹ kọkàn kú o ó lè mú ẹ lọkọ tuntun kó mú lọ kọmọrìngùn tàbí kó ló ń sábà bí ẹ gan kò sí ntọ́ka kú kò sọ́nà ibi tí o lè gbà mẹ́ta ọ zayyanuha li zawjiha faqad nusijat akfanuhu wa huwa la yadri mélòó mélòó òun níyàwó tẹ̀sẹ̀ lọ́sọ̀ọ́ fún ọkọ ẹ̀ mélòó Melo lọ́kọ ti múra wípé wọn ó gbéyàwó wa qad qubidati arwahum laylatal qadr tí wọn mọ̀ pé wọ́n ti gbẹ̀mí àwọn láti odulè látòlùkọ́dìrì tá a ṣe nú àwẹ̀ lọ tí wọn mọ̀. kò sí tí kú ẹ bàjẹ́ afọ́lé aduni ó lè yọkọ yàyàwó ó lè yàyàwó yọkọ àṣàkẹ́ mi àlàkẹ́ lọ́dọ̀ tiẹ̀ lélẹ́hùn kọ̀ọ̀kan kú ó lè làyín ó lè yàyí ó lè yọ ọmọ ya bàbá ya bàbá yọ ọmọ kọ̀ pé bàbá ń bẹ́ẹ̀ lẹ̀ mọ́

mọ́tò wọ́dà jáde kankan àkiri mọ́ àfàlẹ́ tó kó ń gbéyan ní káwájú ni dàjáàlì kalo náà tó lọ wá wà lámọ̀rí ọ̀ràn rẹ dàjáàlì ni mọ́wùlẹ̀ máa ń retí pé ń gba dàjáàlì tánàbí ròyìn bá tó gbogbo àwọn aláwo ìsàfáàṣẹ aláwo tí ń bẹ kálukú náà nù. mọ̀wulẹ̀ wá kiri àwọn eléwò ṣetá àti tẹ́sínṣe àwọn aṣọ òkùn sí kíni sẹ́sìn nù àwọn eléyìí náà tó kéèyàn ó múra fún borí bẹ́ẹ̀ yàn bá múra bí tí a yé tí wọ́n yàwòrán ẹ̀sìn dé lónìí èèyàn fẹ́ẹ́ lé mọ́mọ́ tí ó ṣe ọfẹ́ ẹ̀ lè má dàbí tí ó yà sí mọ́mọ́ torí kálukú ká torí tí ó jẹ ni wọ́n ń yàwòrán ẹ̀sìn sí bó ṣe wù káàkiri nítorí tí kálukú ó jẹ gbogbo tí ò sínú ẹ̀sìn ní kálukú kì í wọ̀ torí kókèlè ó lè ṣe kíni kó lè àwọn dàjáàlì nù ọ̀bá tètè múra bẹ́ẹ̀ sì ó sì bàjẹ́ mọ́ lọ́nu ọjọ́ ayé kò dúró gbẹlẹ́wọ̀n ọ̀sẹ́lẹ̀ fàṣàrùngá wa gbẹ́dàjáàlì aburú kan ní tọ́farapamọ́ ti ń belewo ositi ide ebe ọbawa wasaa wa wà sáà ìjọ tí ó o ti sọ fánàbí ọgọ́rùn-ún ọdún kẹrìnlá rè àti mẹ́rìndínlógójì tọ́lọ́run ti sọ fánàbí tàbí jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé iqtarabati sáà ọlọ́run níjọ́ tá a lu ayé ó ti wí làwa tún wá ń bá látún wá kayé nǹkan kún tá a tún wá tá a tún na pánasẹ̀ sínú ẹ̀ láyé tọ́lọ́run ti sọ fánábì láti bí ọgọ́rùn-ún mẹ́yìnlá ọgọ́rùn-ún ọdún bíi kẹẹ̀ẹ́dógún wípé tọ́rọ̀bà ti sáà ìjọ tí lu ayé bolẹ̀ ó ti súnmọ́ sẹ́wọ̀n ti dé ni kálukú wa kálásìkò wa sí ní bọ́lọ̀ ń pàdé. torí pé fasáàtú adha wà amaru ọjọ́ tí ọlọ́wọ́n láyé bolẹ̀ tọ́ba báyàn láyé ọjọ́ tó burú ni o ọlọ́mọsálá ìsàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kó fún wa ní dáadáa ṣe ọlọ́wọ́n àfi tóbi rẹ̀ àfi bíọ́ bó ṣe yọ̀ǹda ti ọdún èyí tá a lò lọ yìí tí ìparí rẹ̀ tó rọ̀ wá lọ́rùn tí ẹ sojú wa yìí tá a tún wọnú ẹ̀ náà mọ́sálá ìjà yà á fi páyà rẹ lò ó ọlá títóbi ọlọ́run gbọ́n tá a bá tún gbénu ẹ̀ náà ṣe lẹ́sìn masala ìtẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọlá títóbi ọlọ́run lè wa jìnnà sí gbogbo ohun tí ó fi bínú sí wa lè wa jìnnà sí ẹ̀ṣẹ̀ ọlọ́run yà wá ya ṣètọ́n ya ṣètọ́n yà ọlá títóbi ọlọ́run la ilaha àwọn sí olóore pọ̀ nínú oṣù yìí rasul salasala a máa fi ọjọ́ kẹwàá tí í ṣe ọjọ́ monday tí ń bọ̀ òun ni ọjọ́ kẹwàá òun ni ọjọ́ keje òní ni ọjọ́ ke ọjọ́ kẹfà òní ni ọjọ́ kẹfà àbí ọjọ́ keje ọ̀la nkẹjọ ni ní kẹsàn án monday lọ́jọ́ kẹwàá òní ni ọjọ́ keje oṣù muharram nígbà ọjọ́ péjọ sátidé la labẹ̀rẹ̀ rẹ̀ òní lọ́jọ́ keje oṣù muharram ọjọ́ monday lọ́jọ́ kẹwàá anabi máa fi ọjọ́ monday yìí ó máa fi gba àwẹ̀ ọdún tí ó sì ọdún ó sọ wípé tí ọdún tí ń bọ̀ bá bá òun láyé òun ọgbàwé ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá eléyìí làwọn àfẹ́sìn fi gbà pé béèyàn bá lè gba ọjọ́ kẹsàn-án tọgbọ ọjọ́ kẹwàá òun náà fi ń da bó ti ẹ̀ jẹ́ pé ọdún tọ́tẹ̀lé ọ̀bánabi ní ayé débi kó lè gba ọjọ́ kẹsàn-án ṣùgbọ́n gbòó ti sọ yẹn ó fi hàn kó ti di súnà tí àwa náà lè ṣe ó fi hàn pé Sunday ọ̀túnla Monday ọjọ́ mẹ́rin ọjọ́ àwẹ̀ ni fún àwọn oníyànjú

ẹjẹ́ wa náà darapọ̀ máwọn oníyànjú ọlọ́mọsálá ìgbàyànjú wa lẹ́sìn fún wa ká gba gbogbo ẹni tọ́ga tẹ́ ẹ máa ń wò yẹn wòye fún àwẹ̀ síre wòye fi sí olóore wòye fi síre fún ọlọ́run ọlọ́mọsálá ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa kó tó wá mẹ́ni tí ó yọ́nú sí kó tó wá mẹ́ni tí sí ẹ̀sìn tí ó máa rọ̀ lọ́rùn láti ṣe tọ̀rọ̀ lọ́run máa jẹ́ ọ̀rọ̀ yàn lọ́rùn ọlọ́run yóò jẹ́ kọ́rọ̀ wá lọ́rùn tàbá wá ṣe yóò jẹ́ àtẹ́wọ́gbà o jimá tòní ọlọ́run ò ní ṣe lákàmá yóò dòó tì wá orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run mẹ́jọ dàrú o ọlọ́run bá ní mo dúró gbàǹtẹ́ ń darí wá ń bẹ̀ bá ní máa darí wọn sí dáadáa gbogbo tí ó yọ rẹ ọlọ́run nínú tí ó jòrè fún wa ìgbésẹ̀ rẹ̀ ni ọmọ fún wọn gbé èyí tí wọ́n gbé tí ó jaburú fún wa ọlọ́run má jẹ́ kí wọ́n gbé ọlá àti tóbi ọlọ́run ó lórí ẹni tí ń darí wa lókè ọlọ́run bá ní darí wọn sí dáadáa ẹni tí ń darí wa pínlẹ̀ Ọ̀ṣun bá darí wọn sí dáadáa ìjọba àbílẹ̀ wa náà má dàrú o inú ìlú wa tẹ́lẹ̀ mú yìí ọlọ́run má jẹ́ àlékún dáadáa máa ṣe fún wa ń bẹ̀ àlékún fàyàbalẹ̀ ọlọ́run ṣe fún wa ń bẹ̀ àwọn tí wọ́n ń darí wa ọlọ́run dákun bá ní mú wọn ró ọlọ́run bá ní mú wọn dúró wọ́n bẹ̀rẹ̀ látòrí bàbá wa olówù tí ń darí ìlú lábala táyé ọlọ́run dákun abẹ́ bá ní máa darí wọn sí dáadáa bá darí wọn sí tí ó yọwọ́ ọlọ́run nínú èyí tí ó bí ọ́nú ọlọ́run dákun má jẹ́ wọn ó gbégbèsè rẹ̀ ọlá àti tóbi ọlọ́run ó wá bẹ̀rẹ̀ látòrí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo lẹ́tìlémù ó gbogbo àwọn tí wọ́n dipò ẹ̀sìn mú tí wọ́n ń darí ìlú lójú ọ̀nà tẹ̀sìn pàápàá ti Islam ọlọ́dàkùn mẹ́jà kápadà sí aburú ọtọ́ sẹ́ni kankan àánú rẹ máa fi bẹ́ẹ̀ nìkan kan wá gbé ọ̀la àti tóbi ọlọ́run gbogbo samaria dín tájọ́ ń ṣèbádàánú léèsì ọlọ́run níjẹ́ máa padà sí aburú ọba tó ń lo ẹnì kọ̀ọ̀kan sójú ọ̀nà tiẹ̀ báyìí ọlọ́run àpadà sí aburú tí ń bẹ́ dàá tí èéfì lè ṣe tiẹ̀ má mọ́jọ tọ́ sẹ́nì kọ̀ọ̀kan iṣẹ́ ń ṣe ẹnì kọ̀ọ̀kan yóò ní díṣẹ́ o òwò ṣe yín ọlọ́run ní jó dìbàjẹ́ lílọ bíbọ ẹnì kọ̀ọ̀kan ọlọ́run máa fi sọ ẹ̀ sọ a gíga lórí gíga ọlọ́run bá ní ṣe fún wa oye tó jọ mẹ́ta tá a ti rí aláàjì inú masáàsì wáyìí abẹ́lọ́run ọdún tá a mú yìí kọ́gbọ́ aláàjì ọgbọ́ tí ó lọ nínú ọlá nínú àsìkí nínú fàyàbalẹ̀ nínú lẹ́kùn imán nínú lẹ́kùn bẹ̀rù ọlọ́run ọlọ́run mọ́sálá yìí síbẹ̀ fún wa ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa ọlọ́run dákun bá ní gbàdúrà yín túbọ̀ gbàdúrà yín síwájú sí lórí gbogbo àwọn ọmọ èyí tó ti gbà ọlọ́run mọ́jọ́ òdìbàjẹ́ èyí tẹ́ tún rawọ́ sí ọlọ́run bá ní mo lọ ilé àṣẹ wàá jẹ́